orúkọ mi ni Ọlátúndé so iṣẹ́ tí mo ṣe fish grilling barbecue mo ń ṣe ìdíje iṣẹ́ láti ọdún mẹ́rin sí ẹ̀yìn ìdí tí mo fi yan iṣẹ́ láàyò ni pé ọ̀rẹ́ mi ló jẹ́ máa ṣiṣẹ́ yìí kò ṣiṣẹ́ náà dẹ̀ dára so ó dẹ̀ wà ń bẹ̀ bọ̀ kọ́ tí bẹ́ẹ̀ sọ ń palẹ̀ mi nípa ẹja àrò wọ́n fi ń ṣe fish grilling ẹja àrò jẹ́ ẹja tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí tó dẹ̀ tún dára láti jẹ so tẹ bá máa wo gbogbo nàìjíríà yẹn tẹ bá máa lọ bá àbí kẹ lọ sí níwèé ẹja rẹ làwọn yẹn máa ń sábà request fún àbí tẹ bá lọ pàtí náà ẹja rẹ làwọn yẹn máa ń sábà request fún. ní báyìí ẹ tẹ̀lé mi ká lọ kẹlẹ́ owó bọ́yìn pa àti bí a ṣe grill ilẹ̀. tábà máa pa ẹja rẹ tó bá wà nù omi tábà ti mi a ní láti wà very very careful tábà máa mú lọ́rùn torí pé ó máa ń ṣèyàn léṣe ó dẹ̀ máa ń yọ̀bọ̀ tábà mú dání lórí a máa ń láti fi igi láti fi gbá lórí láti lè wí ìkẹ̀ torí pé láti lè pa tábà ti pa a máa là a máa yọ gbogbo òfun ẹ̀ jáde nígbà tábà ṣèyàn tán a máa kó wọn síbì kan a máa ṣàn wọn ṣùgbọ́n láti lè fọ́ dáadáa kí gbogbo yíyọ ara ẹ̀ kó lè dà a máa ń lo ìsebẹ̀ a máa ń lo gàrí a máa ń lo alum a dẹ̀ máa ń lo ọsàn wẹ́wẹ́ irú èmi ìsebẹ̀ lèmi máa lò láti fi lè fọ̀ tí bá dẹ̀ máa fọ̀ mí láti fọ̀ dáradára kí gbogbo nǹkan tó wà lára ẹ̀ gbogbo yíyọ ara ẹ̀ láti lè dá tó bá dá tán gbogbo nǹkan tá a máa miss bí sauce tá máa miss láti fi lè miss ẹ̀ tá bá ti miss ẹ̀ tán máa fi sínú foil paper dídá fi ń fi sínú foil paper pé láti lè prevent ẹ̀ kò sáré ẹ̀rọ kó má bàa jóná lórí náà la máa fi fuel paper fi ráàpẹ̀ àbádẹ́ gbé sórí iná ó níye àsìkò tó máa ń lò kò dẹ̀ ń lò ju ten to fifteen minutes lọ tó bá ti wà lórí iná fún ten to fifteen minutes ó ti jiná ó ti ready fún láti jẹ ìyẹn. báyìí la parí bá ń ṣe catfish grilling lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ọlátúndé Lawal.